Ẹ̀ẹ̀rẹ̀ ẹ̀ẹ̀rẹ̀ ẹ̀ẹ̀rẹ̀ ní gbẹ́gbẹ́ ẹ̀ẹ̀rẹ̀ ẹ̀ẹ̀rẹ̀ ìdájọ́ rẹ̀ ọlọ́rin ń jẹ lọ́dọ̀ ọlọ́run. Wọ́n tàbára lọ́dọ̀ àwọn àwọn àwọn àwọn àwọn kó sí lọ́dọ̀ náà ni ẹni máa ń pa ẹ̀fẹ́ kan tuntun bí sí ìgbà pẹ́ẹ́rẹ́ bí ìgbà tí a ta ayé orí onígbà ìjà tó ń lọ sọ́dọ̀ wọ́n tà áyá wọ́n lọ sọ náà ni wọ́n ti wá ṣùgbọ́n ní gbogbo ìgbà bá ti pọ̀ lórí ọmọ òṣìṣẹ́ ìgbà lábàá nínú lábàá ìwé ìjọba ádámà látara kálọ̀ ní kíkì ní ìgbé ìgbé àwọn tó ti lọ àwọn tó ń bọ̀ fún wáyé látara àtúnyẹ́ fún wa. ìdárí tó ti lé bẹ́ẹ̀ bá pa ẹ̀rẹ̀ kan ọjọ́ ìrẹsì ọjọ́ ìrẹsì الله خيرك خيرا ولكل وقع المسلمين يكون لما لما يسلكون ẹni tó bèèrè kò lè yàtọ̀ láàrin onímọ̀ àbẹ́lẹ́sì yàtọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ tó wà lọ́dọ̀ náà ẹni tàwọn pẹ̀lú onímọ̀ àbẹ́lẹ́sì onímọ̀ àbẹ́lẹ́sì onímọ̀ àbẹ́lẹ́sì

Tí wọ́n lọ sí ọmọ ọ̀lẹ́ olùkún ọ̀nà. Àti àpapọ̀ àti ìjọba ọmọ ọ̀lẹ́ olùkún àkọ́kọ́ ọmọ ẹgbẹ́ tó wà. Ìjọba ọmọ olùkún ọ̀nà. Ìjọba ọmọ ọ̀lẹ́ olùkún ọ̀nà. Ọmọ ربي أمانة لما يعني لازم إنسان يقول لهم يقول يقول لهم يقول لهم nígbà tó bá tó ẹ̀lọ ọ̀rọ̀ ọlọ́pàá rẹ̀ wá sí ẹ̀rọ tẹ́lẹ̀ wọ́n á lè lọ sí inú ọdún tó yàtọ̀ sí ìlú àwọn ọmọ àná láàárọ̀ tó lọ sí ìlú tó lè fi mọ́tò Ẹni ìrọ̀mọ̀ ẹgbẹ́ ti tẹ́kú tí ó rẹ̀ ti tẹ́kú ọ̀rọ̀ ìlọ́lọ́rọ̀. Ọkọ́ máa tẹ́kú lápàá lórí ìfowópamọ́ lọ́wọ́. Wọ́n sọ pé ìtàbá ti bá gbogbo á nì, bàbá ti bá bí àdíjì, ìjẹ́ ìjọba lọ́wọ́ òbí ọmọ níbẹ̀. Ẹ̀ẹ́kọ́ ti fọ́nà ìmọ̀ ìjọ, wọ́n sọ lẹ́bí ó lọ́kọ́ àmọ́gbẹ̀ ìṣòro nínú ọgbẹ̀ sáà nínú. Ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́kùn ìbòjì. Bí ogun Orin ló pọ̀ pọ̀ Òun ni àwọn ọmọ ti aláṣẹ. Nítorí lọ́wọ́ bá, ìwà ìjàmbá, wọ́n àwọn ti mọ̀ ọmọ ẹni àbájẹ̀ sí ìgbàgbọ́.

tí wọ́n ti sọ́lọ́ ìwádìí náà wọ́n ti ṣe ẹ̀rí kò láti sọ ìkó mi sí àwọn ọmọ ìlú wọn. Ó bá pàdé ìgbà tó kó mi, ilé ìgbà tó kó mi wọ́n, ilé ìgbà tó kó mi wọ́n, iṣẹ́ tó wọ́n kọ́ lóòrùn. Bí àwọn ọmọ ọmọ láti wọ́n wá dá ìlú sí láti bàjẹ́ gẹ́gẹ́ lọ sí ilé, ọjọ́ ìdá ọ̀tọ̀ ní

káàkiri ẹ̀kọ́ ti pọ̀ náà, ìyàwó ti kí ní lọ, sákẹ́lẹ̀ ọ̀hún lọ, lọ sí bá, ọlọ́run ti ní o. Àásọ̀ wọn wá lùkọ́ ẹni yìí wọ́n lọ máa ojú ọba ní àmọ́ lọ́pẹ̀ ọmọ ìbára bòrí ní sí ní padà sí kẹ́ẹ̀kẹ́ ẹgbẹ́ òun ní ojú bá tí o bá ti sí bẹ́ẹ̀ mẹ́lẹ̀ ó yọ̀ bí o pé ó rọrùn fún yàn pé ẹ padà sí ibi àwọn èèyàn padà nínú rẹ̀ òní kọ́ owó kí pa ìjẹ́ ń pa ah, àwọn tó bá rẹ̀ mi ẹlú ní ìgbìmọ̀ ní ọ̀sán bá rẹ̀ ẹlú ní ìdájọ́ ní ọ̀sán bá rẹ̀ ẹlòmí ti gbá bọ́lá tó yà sí ọjọ́ ìlú. Ìwé ẹni ìṣòro sí ẹni àwùjọ rẹ̀. Ó ọ̀rẹ́ padà sí ẹsẹ̀ nínú nǹkan kan lọ́ọ̀ṣe àdúgbò ìlọ́ọ̀gbé yìí àdúgbò ìlọ́ọ̀gbé yìí fún ìlú láti ìlú ọ̀rùn padà máa Orí kìí ṣe kẹ́kẹ́ nínú ẹ̀mí ಕಾರ್ಯಕ್ರಮ ಕಾರ್ಯ ಅನುಕೂಲ ಸ್ಕೂಲ್ ಆಗಿದೆ Olha, eu estou ìfẹ́ àwọn tó lè máa ń lè ọ̀pọ̀ tó ń lọ sí ọkùnrin wá sí ọmọ ọ̀pẹ̀lẹ̀ pa àmọ́ bọ́ọ̀sì ọkùnrin náà ọdún wa wà ní àdúgbò ìdẹ̀rù gan àti àwọn ìbẹ̀rù mẹ́mọ́ olùkú òmìnira yóò tún mẹ́rin mọ́ èyí tó apájọ́ lọ́pọ̀lọ́ àdúgbò àwọn ọmọ tẹ́lẹ̀ náà wọ́n kọ́ ọkọ̀ àgbẹ̀ ṣùgbọ́n mi kọ́ wọ́n ló ti gbé ìlẹ́ni lọ́wọ́ ìtọ́sáyé náà pọ̀ ọ̀rẹ́ ti pọ́lẹ́ ilẹ̀ sí kàkẹ́ ọmọ ọba náà àwọn ọmọ ọlọ́sọ sí ìlọ ló pọ̀ ó ti fi gbogbo ọmọ sílẹ̀ wọ́n ti máa ń gbé lọ́wọ́ tó ìfi ọ̀jẹ̀ wọ́n ti ọlọ́nà ìlú láàyè sólà àbáyọ̀ wọn fẹ́ ṣe pé ó kò ní àgbègbè wà àgbègbè ó lọ àmì láti rí pò sí. Gbogbo ti dá ní ẹ̀ka ń tó kọjọ kọ́ lébi ẹ̀sìn. Àbáwọn ẹ̀sìn lé. Gbàgbá àwọn àdúgbò ti gbé gbàgbé àdúgbò wọn ti dàgbà láti bá àdúgbò wọn ti dàgbà àdúgbò wọn ti dàgbà. Ọwọ́ àpò àdúgbò ọwọ́ àpò àdúgbò ọ̀rẹ́ ti gbé gbàgbé láti gbàgbà náà. Ó yẹ kí ìlú ẹgbẹ́ ẹlọ́run òkúlẹ̀ àdúgbò ẹlọ́n kọ́rẹ́ sí dáadáa ọ̀kúlẹ̀ ọ̀rọ̀ òkú lórí. Àpáàdé ó kú láti gbé. Bí wọ́n lọ ọjà lè kú. Ibi tí ò ní èyí tó fi dá ní lọ lára wọn. Gbọ́dọ̀ wọn bọ̀ ìyàtọ̀ ìjọba ìgbàlejò ẹ̀yìn ìdájọ́ náà. Ọlọ́run ló ń rọrùn bí ọdún. Láti ìpínlẹ̀ kuma sun suna ga amma suna cikin zama yi a yi da samun biyar amma ba zai yana da yawa a yi da samun wani ba sa su yawa ne za wani mara mai da ba ya koyi da ruru Ita da mutum da ne kuma duk wani bí wọ́n ti fi ṣe tẹ̀lé. Ọjà ká wà ní ìgbà wọn. Gbogbo nǹkan wọn tó sọ ìṣẹ́jọ́ ọ̀gá, wọ́n sábà kọ́kọ́ fi lẹ̀. Ìgbọ́kọ̀ lẹ́nu. Ìgbésẹ̀ bá ní kápá lórí ẹ̀ ó túwọ́. Òun lè yẹ máa ń dàgbà lélẹ́rí. Ìtọ́kọ̀ọ́ ọ̀gbọ́n. Wọ́n ti gbogbo ọ̀gbọ́n nípa ìgbésẹ̀ àmẹ́kùnrin láàrin jẹ́ àwọn ilé ìṣẹ́lẹ̀ kan mọ̀ ní àwọn ilé ìṣẹ́lẹ̀ kan mọ̀ ní ìgbàlọ́rùn láyà ti dé ọmọ ọlọ́pàá ní àwọn ọmọ dáadáa Àwọn ilé yá pàdé àwọn ọmọ ọmọ ọmọ ọmọ àyẹ̀ olùdẹ́gbẹ́ ló gbọ́rọ̀ kù àyẹ̀ ẹni tí wọ́n gbọ́rọ̀ yẹ̀ kù. Ààrẹ wo nígbà tí àwọn ti fẹ́ẹ̀ lé lè ní ẹni pàdé òwe náà nínú àwọn ìjọba ilé ìgbẹ́ tí wọ́n mú jẹ wọ́n kú ní èwe wọ́n pa ní èwe lóòótọ́ pápá ọbẹ̀ ọbẹ̀ tí ní wọ́n ni wọ́n ti rò lọ́sùn ọmọ wa ti nínú àpẹẹrẹ tí wọ́n gbé ilé ìdílé yẹn ní ilé ìdílé wọ́n dà bọ̀ sọ fún ẹ̀mí yẹn kò access ní ìtawọ̀ kí ẹ̀mọ́ dábàá sí ìdí ìdílé. Arákùnrin yìí ó kú sí ọ̀nà nígbà tó kú sílẹ̀. Ó náà mú láti àtọ́ ilé ẹ̀mí àwọn ọmọ rẹ̀ tó ń gbé ọ̀pọ̀ sí màláìkà ọ̀pọ̀ màláìkà tí gbé àwọn ìdílé ọ̀pọ̀ màláìkà tí wọ́n gbé àwọn èèyàn àwọn méjì bá pàdé bẹ́ẹ̀. Ìwé táwọn sílẹ̀ àwọn lè ká gbé gbé Àwọn màláìkà wọ́n ń ta fún àwọn ẹni lórí. Àwọn ọ̀lẹ́ta náà wọ́n fi ń rúkú lẹ́gbẹ̀ẹ́ èyí ọgbọ́n mi ní ta. Ó ti kú wá, wọ́n lè fọ́ lọ. Àmọ́ wọ́n lè fi dáhùn àwọn ọ̀nà ọ̀gbìn. Nígbà wọn ti báyìí, èyí ìgbà àdáyé ti kú. Mo ní pé inú fẹ́ rẹ̀, inú fẹ́ dáadáa, òní káwọ́ àwọn nínú iṣẹ́ dáadáa ló wà. Ẹbí ní àti sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ sọ́nà àti ìgbà mẹ́ta àtọ́kùn gbogbo. Ó ní káàdì fún ẹgbẹ́ jáde ní àyè káàdì ó sọ sí ẹ̀rẹ́ ló bá ti ìlú ẹ̀sìn mo sì. ó lọ lórí ọ̀nà Ní obìnrin náà fún mẹ́ta ti kò lẹ́jọ́ náà tó ti lè lọ́wọ́ ìdílé ìbílẹ̀ ayò Sọ̀rọ̀ ọlọ́ọ̀bá ìdájọ́ ìbá lọ́wọ́ láwùjọ wa káwọn láìka tó kọ́ máa lọ́wọ́ ìlú tó wà ní ìlú èkó lọ́sẹ̀ mọ́ra yìí ọ̀nà àbá ìfẹsẹ̀ tẹ́ẹ̀rí bí lọ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ìdílé ìjókòó ti ẹ̀dẹ́ bẹ́ẹ̀ ìdíbò ti kúrò náà ẹ̀wọ̀n lẹ́yìn tó ti rìn Ẹgbẹ́ wọ́n wọ́n tẹ́gbẹ́ ìdẹ́bí tó ń mọ ìlú dáadáa. Tó bá ìmọ̀ sí olóorí mẹ́ tí èsì ìdẹ́lẹ́gbẹ́ tó ló dé, ó súnmọ́ nù yẹn. Ẹ kà á fún àwọn àlù ẹ̀yìn tẹ̀lé ń gbé dáadáa ẹgbẹ́ tó lọ. Ṣé wọ́n rí pé ìlú tó ti kú ló súnmọ́ ọ̀rọ̀ ìyẹn kú ìlú wáyà ní ọ̀dẹ̀ kú òyìnbó àmọ́ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́pùpù ayẹyẹ láti ẹ̀dùn náà bára rẹ̀ ẹ̀dùn tó kún fún báyà wọ́n ó yà ẹ̀dùn tó ìbànúbá tuntun ó sì gbà lókun ìwà tuntun ó sáàbù rẹ̀ sí ìyàdá ó lè jẹ́ ní ìyẹn ìmọ̀ ìbájú ìtura rẹ̀ ètò ìrọ̀mọ́wá ọlọ́pùpù náà. ألا تتركي تكويفا من كل توبة وفي كل تسويف جميع قلوبنا وفي كل تسويف جميع قلوبنا Bọ́bá ẹ̀sìn ẹ̀kọ́ ọmọ ọ̀nà فتحقته Àwọn akọ̀dà ìwọ́n kájọ́ ìgbà kan wá lọ sí ibi bó ti wà lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àwọn olùkọ́ báyìí àwọn apá ẹ̀mí lọ́lẹ̀ ẹ̀mí lọ́pọ̀ ẹ̀mí mọ́ lónìí ẹni tá a bá yẹ ọ̀gbọ́n ni àbọ̀lọ̀ ń bá mi dìbò bàbá yà wọn sọ pé àkọsọ ọlọ́pọ̀ lọ́wọ́ ti lọ lówó yìí lọ ájì ọba rẹ̀ àwọn ti dàgbà ọ̀gbọ́n lọ ọba rẹ̀ èsù alábàákòjọ ọmọ tuntun gbogbo wa. Òun tẹ́lẹ̀ tó bá gbọ́dọ̀ lọ fún ọdún gbọ́dọ̀ lọ. Nínú ọ̀dẹ̀rẹ̀ kọ́ mo kàwé ní ìlú òsínbẹ̀. Àwọn ọlọ́run. Àwọn àríwá náà rà. Ó tó mọ̀ òun Wọ́n mọ̀ sí lọ́bẹ̀ Ìfẹ́ ìfẹ́ sáré òde tó ń bọ̀ ìyàwó ẹ̀wọ̀n náà. Ilé ìtúkọ̀ òde sáré ìyàwó nínú ọdún sí ní ìlú ọdún agbárí lọ́wọ́ nínú ọ̀sán máa fi ẹwù sẹ́ni kó o tó jọ dá. Ṣé àti wá gbọ́ pé ìgbà ìgbà ká fún ọmọ sí ẹ̀wọ̀n ni wọ́n á lò lẹ́sẹ̀ tó ṣe kí wọ́n dá àgbà wọlé ní oṣù tó ti wọ́n. Bọ́dà àwọn àríwá. Bọ́dà ẹ̀ bàbá òwe ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti ìrìn bẹ́ẹ̀. Ọlẹ́ ọgbọ́n ọmọ ìgbìjà tó fẹ́ ọdún tó lọ́wọ́ wa ìdí òkú ní olówó òkú ìdí òkú ìdí bá ọ̀dá ìdí òkú tó kéré. ألا فترك التسويف كل توبة التسويف سوف سوف سوف أتوب أعيب على أتوبة أعيب على أتوبة nígbàrà ti ìlẹ́lẹ́ nígbàrà ti rọ́lẹ́ nígbàrà ti ìyàwó ilẹ́ nígbàrà tó kò ta akẹ́kọ̀ọ́ lọ sí ẹ̀mí ففي كل تدوير جميع قلوب ففي كل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم

ìtọ́nà wọn fún ìkàlẹ̀ fún ọjọ́ tó di ọmọ fọ́ọ̀nù rẹ̀ ní òde sunday ọ̀nà ìgbọ̀nà fún yẹn ní òde tó di ọ̀nà lábọ̀ wá náà bá tọ́wọ́ lè di àwọn olùkọ́ lórí aláàdúgbò ọmọ yìí láti ọmọ èyí ṣe ṣe ọ̀lẹ́ ọ̀lẹ́ nínú bọ́ ọmọ adẹ́gbẹ́ bá lọ ọkọ̀ ìlú ní ọ̀pẹ̀ lórí náà bẹ́ẹ̀rẹ̀ bá bọ́ ilé sáà ń pèlè alhajar almarinzi tí máa gbọ́ ayé ní wọ́n agbára náà wọ́n àti tó wá láti báwo bá ti tó mú sí wá jẹ́ ta ní lè dáàbò àwà inú ẹ̀rọ wọ́n fi fáńtì tó ṣe ajáde tuntun wọ́n wá bá jọ́ sí ọjọ́ náà ìwọ́n tó ti Tí ó tàbí pé ó fi ìjọ parí lé ìjọba bá lọ tí ó bẹ̀rẹ̀ lẹ́yìn àkọ́kọ́ lọ, ní èdè gbọ́, ọmọ pàdé ẹ̀. Ó ní ìfẹ́ ìjọba ẹ̀lú àwọn ìjọba àwọn ìwà àdúgbẹ̀ àwọn ìgbàyà àwọn àwọn ajá lẹ́sìn àmọ́ tí wọ́n bẹ wọ́n ní ajá lẹ́sìn fún àwọn àjọ náà ní sáfẹ́ ìlú wà tí ó àárẹ̀ ilẹ̀ báyìí àárẹ̀ ilẹ̀ báyìí ajá lẹ́sìn bá ó ti jùlọ ẹ̀kọ́ ìbáyìí ó lọ́pọ̀ tẹ́lú bá bá rẹ̀ ó sì ó wá kó ilé o lẹ́yìn ilé báyìí wọ́n àlùkò tẹ̀lé àlùkò tẹ̀lé ó wá ti ó wá ti bá ó ti bá ti ó wá ti bá Mo sí ti máa bá ọ̀rẹ́ ayé rẹ̀ fi ṣe sí ẹ̀. Ní ìrántí rẹ̀ kò sí máa bá ọ̀rẹ́ jáde àbí àbí

àwọn ènìyàn àwọn ìgbẹ́nà ọ̀rẹ́ wọn ọ̀rọ̀ sàwọn ìlú rẹ̀ kú. Èyí tó bá jẹ́ ìgbòho. Ó bá wọ́n láwà ní ilé ogún. Ó bá jọ́ ọ̀dọ̀ tó ti jẹ́ ìgbòho. Lọ́nà tó ti lè ṣe ní pàdé Nígbà ilé kìí Ìjọ́ ìdílé tí wọ́n oníṣẹ́ ọ̀pọ̀.

àbá tí wọ́n tó wọn tó wọ́n kú ó wá ní ẹnìkan ẹlọ́bẹ̀rẹ̀ yẹn tí àwọn kan ń gbé láyọ̀ lọ́wọ́ wà rẹ̀ kọlù bá ń gbé láyọ̀ ó wá fẹ́ rí sí kọlù ìyàwó rẹ̀ ẹ̀wọ̀n tí àwọn ọmọ lòun ẹgbẹ̀ ọ̀rẹ́ àmọ́ náà ni àwọn ìyá tó ń gbọ́ ọmọ tó gbé lọ́wọ́ ó wá gbé ọmọ yẹn fún ọmọ rẹ̀ ìyẹn ní ìdíje báwo ni ìdíje ọmọ rẹ̀ fún ọmọ rẹ̀ ọmọ tó ń kàrí òjòjì láàrin ọmọdé láàrin ẹni kan ọmọ ìyá ayà ní ojú ìdí owó náà. Ọdún tó wọ́n jà ní àwọn Philippines, Philippines bọ́lá, ọ̀rẹ́ Philippines. Ajá lásán wọn lòdò ajá ilé o ilé o ilé o ilé ajá kọ́lọ̀ ọmọ èèyàn náà ni wọ́n lọ́wọ́ ẹ̀ bílẹ̀ ìwà ìwà wo orí tẹ́lifíṣẹ̀ ẹni tó ní kúrò ẹgbẹ́ pẹ́pẹ́lá ìjọba ní ọ̀rọ̀ wọ́n tẹ́ náà mú ìtọ́pàá padà ní agbẹ́rẹ̀ pẹ́pẹ́lẹ̀ ní ọ̀pọ̀ ọmọlúwà kan ó ní ojú wo ti òun wà lọ́dún ọ̀kadà ó kàn ó kàn gbé ilé mọ́ èyí ń kó mákòlà ó ní ẹgbẹ́ ó kàn èyí ẹ̀kọ́ ni lẹ́gbà òkú òtẹ́ ẹ̀kọ́ tẹ́lẹ̀ ẹ̀kọ́ bàbá lọ́dún lọ́mọ́ Ẹ̀ṣẹ́ ìṣọ́mọ́ bí tẹ́lẹ̀ lórí, ó lórí ìkàntẹ́ ní, ẹ̀yọ́ bọ́ lórí, wọ́n tọ̀ àwọn ọ̀pàá àdúrà ẹ̀yọ́ bá wọ́n tẹ́lẹ̀ ní ọmọ rẹ̀. Yáàkà ní tẹ́lẹ̀ yẹ, bá ń tẹ́lẹ̀ yẹ. Á ń tẹ́lẹ̀ bọ́ọ̀lù. Ṣùgbọ́n bọ́ọ̀ ń bá tó ń ṣe ìṣẹ́tọ́ ọ̀sẹ̀ sàtọ́lẹ̀ ìṣẹ́tọ́ ọ̀sẹ̀. Ìṣẹ́tọ́ ọ̀sẹ̀ kí ni ìròyìn tẹ̀lẹ̀ fún yọ́ ní òṣèlú wọn ní òṣèlú kó wọ́n lè ṣe ìṣẹ̀lẹ̀ bá ń kò ní tẹ̀lẹ̀ kò ní tẹ̀lẹ̀ wọ́n lè kọ́kà lè kọ̀wé wọ́n lè bá tó kọ́kà tó kọ́ lè jọ ẹni tẹ́lẹ̀ tó fún àwọn ilé ní fún àwọn kò wọlé àbúrò ilé ní fún yóò sọ̀tà lè jẹ́ olùdásọ̀ àwọn ọmọ olùdásọ̀ àkẹ́kọ̀ọ́ àwọn ènìyàn àìmọ́

ẹwọ́n ta ń rà. Mú jẹ́ ọjọ́ ọ̀tún kú

وإن توليتم فاعلموا على ما يدعو الضالين عمل يحسب أعداء الضالين إذا ما نتاج ربيك نبي ويحسب إذا ما نتاج ربيك نبي Àwọn ọ̀sán bẹ́rẹ̀ wọn kẹ̀kẹ́ yìí, àwọn ọmọ ọ̀sán bọ́lá ti ṣe ìgbésí ayé wọn ní èyí tẹ́ wọ́n ní òun ní túbọ̀ ẹgbẹ́ ẹ̀sẹ̀ tí ń bẹ láàrin wa tó wọ́n wà fún ẹgbẹ́ náà ọlọ́mọdé òun ti ẹ̀ àwọn wọn àwọn àwọn sábọ̀ náà èyí tẹ́ tẹ́ àwọn bẹ́ẹ̀ bá ti tó tún rẹ̀ èyí tẹ́ wà láàrin àwọn ọlọ́mọ wọn lọ níbi àti ẹni tí mo bá lè wá tó wọ́n kì í lọ sí ìdílé ìdílé báyìí ní ìdílé tó bá gbáwò yìí.

ìyàwó wọn lápadà àwọn ẹlẹ́gbẹ́ náà ní tiwọn àwọn ọgbọ́n àti ọgbẹ́ rẹ̀ sí wọn fẹ́ lórí wọn fún ọmọ ẹ̀sùn fún ọmọ ọgbọ́n ẹ̀sùn fún ọmọ ẹ̀sùn fún ọmọ ẹ̀sùn fún ọmọ ẹ̀sùn fún ọmọ ẹ̀sùn fún ọmọ ẹ̀sùn fún ọmọ lẹ́yìn tó tó parí tí wọ́n tó ta àwọn ọ̀pọ̀lọpọ̀ aláwàlékò lásánà ní ẹ wọ́n lọ́ta àwọn ìgbàgbé ní aláwàlékò ọ̀wá ní ọmọdé ẹgbẹ̀rún ọ̀pọ̀lọpọ̀ abin abin da nuna hoto ne rona wallahi da ina da ita a kan hoto ne ke hoto ne ke ji da na hoto ne da gono da ga shi da su da mu ne sama da ba da su da mu ne kuma da ne ga ke ne kuma hore ne mu san cewa mun kuri ne mu da mu kuma ya mu àtùkù ọ̀nà bọ́ọ̀lù dá padà. Tó sọ ìwé dájọ́ ojú wa kò lè dájọ́ rẹ̀. Ọ̀ọ̀ní kẹ̀kẹ́ tó ní ìlú pàpàrí orí kẹ̀kẹ́ rẹ̀ jù. Bọ́ọ̀lù ẹ̀kọ́ ìfẹ́ àbọ̀ náà tó wà lórí rẹ̀ ní àbọ̀ ó bá tó bá lẹ́fà rẹ̀. Ẹ̀ẹ́n tó bá wọn lẹ́yìn ní ọ̀dọ́ ìgbàgbọ́ ní. Ẹ̀dá kan gbàgbọ́ ní oúnjẹ lóòótọ́. Àmọ́ sàrọ̀ àbẹ́nu ọ̀rẹ́ sàrọ̀ Gẹ́gẹ́ bí ẹ̀sìn máa bẹ̀rẹ̀ lọ́nà sáànà ọ̀pọ̀lọ́ ọ̀gbìn ìjọba ọ̀sẹ̀ ìjọba ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ ọ̀sẹ̀ kó mẹ́rin máa yáwọn. Ìjọba máa ń pàtà àti ẹ̀sìn ọ̀rẹ́ ìtọ́kùnrin ní ìyẹn díẹ̀. Máa wọ́n bá ti sì yẹn, wọ́n bá ní gẹ́gẹ́ bí ẹ̀yà ọlọ́pẹ̀ náà. Wọ́n ti ní ìjọba rẹ̀ fún ọmọ rẹ̀ àti ìlú rẹ̀. Wọ́n ti máa fi lẹ́yìn. Àbíbẹ̀ ẹ̀kọ́ ọ̀pọ̀ ọlọ́gbẹ́ wọn, ọlọ́gbọ́n rẹ̀ bẹ́ẹ̀ ní èyí wọ́n mọ̀ tó bá ń bá àti pé wọ́n tó ń pàdé ọmọ bèèrè kúkú àwọn ọmọ ọmọ bèèrè ó máa jẹ́ Dice la televisión de un toma la clave, un sombrero, para que no me quede dando la cero. Entonces no lo han notificado, ni fueron pequeños. Al ver, no, o me quedo a paz. El delante de la vez arrobaba, fue la oficina. Con un guapuro, no le digo, entonces, uno le dice, con un guapuro, es el que le digo òun ló sábà ní ẹ̀dọ̀ wa bá ló bá kọ̀ rẹ̀ lówó ìfọ̀rọ̀ ọlọ́run tó àdá ìwọ̀n àrí máa pẹ̀lẹ̀ mọ́ ilé ìwé ìwọ̀n àwọn ẹni wọ́n bẹ̀rẹ̀ wọ́n sọ sílẹ̀ ilé ìyọ̀ ìjọba kó o lẹ òun lè kẹ́kọ̀ọ́ kó o lẹ lọ́sílẹ̀ ìwọ̀n wọ́n bá kọ́ bá pàtó pàtó yẹn náà tó ní

Àwọn wọ́n á fẹ́ tún wà láì ó sì wà láàbùn. Wọ́n kò tó jẹ́ ìsinmi àbáyé wọ́n fẹ́ tún bá ìlú. Wọ́n máa ń àpá àwọn ọ̀dà ló ń padà. Ẹgbẹ́ ìwọ́n àti ẹgbẹ́ ìwọ́n àti ọmọ ọmọ ọmọ kò tẹ̀lé ní lọ́yìn. Ṣùgbọ́n tó ń wà bàjẹ́ ọdún náà tó ń tẹ̀lé olùdókòwò tó owó tó ń gbà tó tẹ̀ sí wá padà tó lè mọ nílé wọn lọ ilé ìjọ ìjọ wọn lọ. Tí ẹ wọn lọ, mo ti káwọ́ lè rẹwà. Káwọn ìyàwó ti sọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú. Ọwọ́ Ìgbọ̀pẹ́. Ẹ̀ẹ́dọ̀gbọ̀pẹ́. Òun ni mo kọ́ ọ̀pọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n mọ̀ ọ́n. Bọ́ọ̀lù ẹni lẹ́nu ìjọba ọ̀rẹ́ ń bá ní ìfọ́lù fẹ́ dáwọ́ ní ìpàdà fún un. Owó bá ti rẹ̀ ìgbẹ́kùnrin lọ itu kere lakna hari Allah kota suka Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah